الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين أكين كابو سوري إتوا إتو فيكيو الإسلام ilé tó máa ń wáyé ní Premier FM nílùú Ìbàdàn èyí tá máa gbéyàwó lénìí òun náà ni àdúrà òun ni agbára àwọn ànábì Ọlọ́run àwọn ṣéèkì wa tá máa bá wa gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh kamarudin yunus akuride afizahullahu ta'ala wara'au falyatafaddal mashkura mahjura min allah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi ista'ana bihi al-anbiyahu was-salihuna wal-awliya ọba tí gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run pátá Ọlọ́run nìkan náà ló fi wọ́n lọ́kàn balẹ̀ gbogbo nǹkan bá ti fẹ́ àdúrà ni wọ́n máa ń ṣe wọ́n pe ọlọ́run tí wọ́n bá sì ti pe ọlọ́run ọlọ́run máa dá wọn lóhùn gbogbo àwọn ẹni rẹ àwọn wòlíì wòlíì tí wọ́n ti lọ àdúrà ni wọ́n gbára lé àdúrà ni wọ́n gbójúlé wọn ní nǹkan míì ní kọ̀rọ̀ yàrá wọn tí wọ́n fọkàn balẹ̀ sí pé yóò bí abùkátà wọn àbí yóò ràn wọn lọ́wọ́ láti bí abùkátà ọlọ́wọ́n bá aláà tó wá gbé àwọn anábì ọlọ́run kalẹ̀ fún alápèjúwe yìí ìpè gbogbo òṣòro tó wù kẹ́ ní àwọn eléyìí náà ní tójú bẹ́ẹ̀ lọ ní tí wọ́n fi ṣẹ́gun ọ̀tá àti tí wọ́n fi ní gbogbo tí wọ́n ní lé ayé àdúrà ni ọba tó júwe àwọn anábì ọlọ́run fún wa láti lè bá àfàwọn náà lọ́kàn balẹ̀ lọ́dà ká dúpẹ́ fún ọlọ́run ọba náà wasalaatu wasalaamu ala tó sì nígbàgbọ́ nínú àdúrà tó sì ṣẹ́gun pẹ̀lú àdúrà ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa káàánú náà kọ́ bá wọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tí a fẹ́ gbéyẹ̀wò ní alẹ́ yìí ẹ̀yin ọmọ òun náà ni ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ nípa pàtàkì àdúrà ṣíṣe ẹnìkan ò lè wà nílé ayé kó lóun ò ní sọ̀rọ̀ kò sẹ́nìkan tí ó wà nílé ayé tí ó lóun ò ní bùkátà kò sẹ́nìkan ti ń bẹ ní ayé tí ò nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run nípa sẹ̀mí ẹ̀ àti nípa iṣẹ́ rẹ̀ àti nípa àlàáfíà rẹ̀ àti nípa ilé ayé rẹ̀ tó wà yìí àtọ̀run rẹ̀ ti lọ. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó gbé àwọn ọba gbogbo àwọn ànábì ọlọ́run pátá ni wọ́n rí ìṣòro gbogbo ìṣòro bá kojú báyìí gbogbo òṣòro tá à ń kojú lọ́wọ́ báyìí èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́lọ́run fi dá àwọn ànábì rẹ̀ wò kò sí ìṣòro ẹnìkan nínú àwọn tá à ń bẹ ní ayé yìí kọ́ wá ní ìṣòro tòun ó ju tàwọn ànábì ọlọ́run lọ ọlọ́run bá aláwájú ó yé wa yí pé gbogbo àwọn ànábì ọlọ́run pátá gbogbo wọn ni wọ́n ní ìṣòro wọ́n sì wáá pe òun ọlọ́run òun ọlọ́run sì dá wọn lóhùn ọlọ́run wá wípé ìṣòro táwọn ànábì ọlọ́run rí ìyàwó náà ò rí ìtọ́jọ bẹ́ẹ̀ o ọlọ́run ṣe dúró ọlọ́run wọn ọlọrun ọlọ́run mì wọ́n ọlọ́run mì yàn wò ṣubú àwọn ànábì ọlọ́run ṣubú yàn wò máa máa báyìí ọ wà dúró ìmánì ò ní kú lára ọ gbà pé ó ń sọ̀tàn ànábì wa ayub aleyhi salatu wa salam fún wa nínú alukur'an ipe àmúdi ọ̀sẹ̀ ọ̀rẹ́ ànábì ayub àárẹ̀ náà lágbára púpọ̀ àárẹ̀ náà lágbára púpọ̀ alimakharaju min almaradi wa du'a ọlọ́run aláwa gbé ìtàn ànábì ayub wa fún wa lérí àárẹ̀ tó ṣe kí gbogbo àwa tá bá ṣe kálíbà dúó bí ànábì àyùbá ṣe dúó ọlọ́run wájú yé wa nínú alukurani pé àdúrà ló ṣe o allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين ọlọ́run bá ní ṣe ẹ̀ẹ̀kàtà nábì àyùbá ní gbogbo ìyá aláàárẹ̀ إذ نادى ربه ẹ̀ẹ̀mọ̀gbà tó pè mí ọlọ́ni ó pè mí ni ìwọ̀n sọ pé a ní dúró pé aláàánú mi wọ ọlọ́n n'imi ọlọ́n lọ́ba aláàánú kò sẹ́nìkan ló sì lè sàánú tó wọ ọlọ́n ọlọ́wọ́n bá ní ó pè mí nígbà ó pè mí fastajabna lahu ọlọ́wọ́n bá ní àṣìdá lóhùn ma bihi min durr ọlọ́wọ́n bá ní gbogbo ìṣòro ìnira tí ń bẹ fún ọlọ́run náà mú gbogbo ẹ̀ kú òfò la ilaha illallah ọlọ́run náà mú gbogbo ẹ̀ kú òfò ẹ̀yọ́ màá yá nínú ẹ̀sìn wa nítafẹ́ mú jáde nínú àyà yòó náà ni pé ọlọ́run fi àárẹ̀ dán ànábì àyùbá wò wọ́n ní ọdún méjìdínlógún eighteen years ni ló lò nínú yàrá lérè àárẹ̀ lójú kan tí ń pariwo ń ta mí ń ro mí ń ta mí ń ro mí ń dùn mí ó ní ìnìmọ̀sánìyà oníwọ̀ ọlọ́run ara ń ni mí ara sì ní lóòótọ́ ọlọ́run mọ̀ pé ara ń náà kí ni wọ́n wá sí wọ́n gbé bọ̀ má gbé bọ̀ ọlọ́lẹ̀ máa sùn kàn má di máa sùn kàn márùn ọmọ ọlọ́lẹ̀ pẹ̀ràn fáwọn wọ́n máa lọ́dọ̀ bàbá bàbá Islam nítorí pé ọ̀rẹ́ ọ ọlọ́run bá ní má kú àárẹ̀ tó ṣe àyẹ̀kọ́ ọlọ́run bá ní sinadà rẹ̀ bá òun ó pè ọlọ́run ọba ànní masaniya dúró wípé wọ́n ọlọ́run ara ní mí ara ní mí kò sọ pé ọlọ́run fara ní wọn ó ní ara ní wọn ọlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́ ọlọ́run bá ní adá lóhùn ọlọ́run bá ní a mú ìnira náà kú òfin tí ò sí kan lára ẹ̀ má ọlọ́run ṣàánú wọn náà àdúrà ni ọlọ́run ní amma yujibu al-mutarra idha da'ahu wa yakshifu as-su ọlọ́run bá ní ẹni tára ní tani máa ń dá lóhùn lẹ́yìn òun ọlọ́run tani máa mú aburú tí ní láàyè tani máa mú kó lára ọlọ́run bá lè mi ọlọ́run nìkan náà ẹnu pé àárẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú ká lo oògùn wòsàn oògùn wòsàn oògùn wòsàn kò sínú pé àgbára lọ́lọ́ oògùn wòsàn tí ò sí nǹkan haramu bẹ èyí tó bá rẹ̀ èèyàn islam farama anabini tadawo ibadala anabini ẹ̀yìn ẹrú ọlọ́run ẹ máa so oògùn wòsàn ẹ máa so oògùn wòsàn kò gbọdọ̀ wá sí tọ́lọ́wọ́n bá aláwọ̀ fẹ́ kò gbọdọ̀ sí mbẹ́ ìtọ́lọ́sẹ̀ léwọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tún sàlàyé fún wa nípa agbára Dua téèyàn bá ń wọ ọmọ ọlọ́run wa gbé anabi zakariya ọlọ́run gbé kalẹ̀ fún wa lápẹ̀júwe pé anabi zakariya agani ìyàwó rẹ̀ náà agani ìtumọ̀ ẹni pé ìtì máa ń dọ́mọ òsì lára wọn tí wọ́n fi wá bímọ àmọ́ nígbà wọn ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà ọlọ́run padà wá fún wọn lọ́mọ ọlọ́run lo agbára àdúà àti ìgbàgbọ́ tí wọ́n ní ọlọ́run wá fi fún wọn lọ́mọ ọlọ́run bá ní wọ́n Zakariya ọlọ́run bá ní ṣé ẹ̀ka tán nábì Zakariya ni ìdínà dàrọ́ bá nígbà tóun náà ń ṣàdúà tí ń pè ọlọ́run ọba rẹ̀ látàdárí ní fárídà ó ní wọ́n ọlọ́run ọba mọ́fìmílẹ̀ lémi nìkan wọ́n jọ jẹ́ èmi nìkan náà ní wà nulẹ̀ èmi nìkan náà ní mọ̀dáwà ọ̀sọ́mà wọ́n fi mí lẹ́lẹ́mi nìkan wa anta khayrul warithin wọ́n lọ́wọ́ bá lọ́ba tí jogún gbogbo ayé fún mi lọ́mọ tí ó jogún mi fastajabna lahu ọlọ́wọ́ bá ní àṣìdá lóhùn idna da rabbahu fastajabna lahu ọlọ́wọ́ láàdá lóhùn wa wahabna lahu yahya àtàlọ́rẹ̀ yahya abùn ní yahya àtọ́lọ́mọ ń bóyá lọ́mọ ni ẹ̀bùn ọlọ́run lọ́mọ ọlọ́run náà bùn lọ́mọ Yahya lórúkọ rẹ̀ wa aslahna lahu zawjah ọlọ́run ọba ní ìyàwó rẹ̀ tó náà jẹ́ àgàn tó wà nílé ọlọ́run ní àtúnṣe gbogbo àwọn nǹkan tí kò sì sẹ́ lára rẹ̀ tí ó dìnnà kọ́mọ́bìmọ ọlọ́run láti àtúnṣe ẹ̀ innahum kanu yusari'una fil khairat ọlọ́run bá nítorí pé àwọn ànábì ọlọ́run ọba gbogbo nǹkan dáadáa ni wọ́n máa ń sáré lọ́bẹ̀ ara nǹkan dáadáa òun náà ni pé wọ́n gbára lé ọlọ́run wọ́n sì máa ń lánìyàn dáadáa ìfi gbogbo tó lọ́nà bá fún wọn dáadáa làwọn ò fi ṣe wọ̀yẹ̀dẹ̀ ọ̀hún náà ọlọ́run ọba ni wọn yìí sì fàdúrà lẹ̀ wọn yìí fi wálẹ̀ láì pè wọ́n máa ń pè wá ní dojoojúmọ́ àdúrà àdúrà àdúrà rọ́gàbá ń wàrà hàbà tí wọ́n bá ń fẹ́ nǹkan àdúrà wọn ò ṣe tẹ́rù bá ń bà wọ́n lérí nǹkan kan àdúrà ni wọ́n ṣe wọ̀kànú lana khashi'in àwọn tá a wí yìí wọ́n páyà wa púpọ̀ o wọ́n yẹn ṣẹbọ pẹ̀lú àwọ̀ ọlọ́ wọ́n páyà wa púpọ̀ ọlọ́ páyà ọlọ́ àwọn yẹn wá sọ fún ọ pé ọ̀rọ̀ rẹ ti kọjá àdúrà pé madam ẹ jáde o baba ẹ jáde o abu umu ẹ jáde o níbo ló ń jáde lọ ọ̀dọ̀ ta ló ń lọ bọ́ọ̀ bá ti lè kẹ̀yìn sọ́lọ́n tó kọjú sẹ́dá ọlọ́run ò ti tẹ́ wájú ọlọ́run nítorí wọn ń wá lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá ọlọ́run lè ṣe ọlọ́run ọba ni ó ṣe ó ti wá kẹ̀yìn sọ́ba tí ó lè ṣe é fún ọ àjẹ́ pé wàhálà ti dé nìyẹn wọn ní kọ́ ọmọ padìẹ wọn ní kọ́ ọmọ gbádìẹ pọ̀n nítorí kó lè bá gbọ́ ọmọ pọ̀n wọ mùsùlùmí òsì lọ gbọ́ ọlọ́run òsì fẹ́ wà lè jẹ́ nínú àtọ́lọ́run kọ́ ọgbọ́n tọ́lọ́run sọ nípa ànábì zakariya ni ọlọ́run ọba ní zakariya mo pàtẹ́ fún yín ojú ọmọ pọ́n a máa padà fún lọ́mọ ọlọ́run ọba ní zakariya sọ pé inni wahana al-'azmu minni gbogbo egun ara mi ó ti tẹ̀ ó ti ń ròkú ó ti ń ròkú rìn ó ti tẹ̀ ó ti darúgbó washta'ala ar-ra'su shayba gbogbo irun dúdú tó wà lérí ẹ̀ ó ti di funfun báláwo anabi zakariya ní ẹ̀yìn mi tẹ̀ mo ti darúgbó irun di funfun wọlé akọbi dọ a ìkàrọ bi ṣàkíyá èmi ò torí ẹ̀fà dùn alẹ́ o èmi fẹ́ bímọ o mo sì mọ̀ pé ìyìnrín sàdúà kí n wá di ẹni tọrọ rẹ̀ ọ́ dàrú ẹni tàdúà rẹ̀ ò ní gbà olórí ibú èèyàn àdúrà yìí múyàn sórí ibú ìmọ̀ múyàn sórí eré ni ebi ọlọ́run sì ní ya zakariya ìwọ zakariya inna nubashiruka bi gulamin ismuhu nígbà tó ti wá gbà wá gbọ́ pé àdúrà ó lè ṣe gbogbo nǹkan o àwa ń dùn ọ́n sí pé ó bímọ yàyà náà lórúkọ ọmọ náà ànábì Zakariya ò tí ì báyàwó rẹ̀ lásìkò tọ́lọ̀ ti sorúkọ tọ́mọ ọmọ jẹ́ látàlágbára àdúrà wọn náà bímọ ọlọ́run padà fún ọ wọn kó wọn ọlọ́run wọn fàdúrà lẹ wọn sàdúrà Suratul Anbiya àyà eighty nine dín náà ìtì lọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ń pàtàkì ànábì Zakariya ẹ̀yọ́ màá yá ọlọ́ọ̀bá náà ó pàtà níbi Suleiman nínú alukura'an ojú oyè wáyé pé ọlá ta fún anabi Suleiman àfẹlòmíì nírú ẹ̀ mọ́ kọ́dà wọ́n gbé irú ọlá yẹn sọ́dọ̀ anabi wa Muhammadu sallallahu alaihi wasallam anabi ọ̀fẹ́ anabi ló wọn ọ̀fẹ́ anabi ló ọ̀fẹ́ torí anabi Suleiman sọ fọlọ́wọ́n ọba pé ọlá tó fún mi mọ́ fẹ́ lòmíì nírú ẹ̀ láyé mọ́ àwọn afáàní bọ́yá nítorí káwọn yẹn káwọn bá sí náà nítorí pé bọ́lá bá dé èèyàn máa ń sin náà àwọn afá kan sọ pé ọ sọ fún ọlọ́run pé kọ́lọ́run fún òun ní ọlá tí ò ní fẹ́ lòmíì lásìkò òun yìí àwọn afá kan sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ànábì Suleiman ṣe ọlá ọlọ́run ọba aláàdá lọ́lá gbogbo nǹkan téèyàn máa wálé ayé pátá táyé fi máa rọrùn ọlọ́run ọba ṣe fún kọ̀ wá sí nǹkan kan tí ànábì Suleiman ṣe kọ̀ wẹ́gbẹ́ awó kọ̀ wẹ́gbẹ́ àjẹ́ kò pàdépọ̀ papọ̀ mọ́ àwọn ẹlẹ́bọ ọlọ́run yóò yọ ọ náà lọ́kùnrin àná pé ọlá tá a ṣe fún Sùlẹ̀mánà tá a ṣerú ẹ̀ mọ́ yẹn àdúrà ló ṣe tá a fi fún ọlọ́run ọba ní qala rabbi ghfirli anabi Suleiman ó ń sọ pé ìwọ ọlọ́run mọ́sá ìfẹ́rí jèmi wàhábùlé mọ̀lẹ́ká wàá fún mi ní ọlá fún mi lówó fún mi nípò fún mi ní gbogbo nǹkan tó yẹn fi sọ́lá wàhábùlì múlìkà ńlá ìyàmbàgì ilẹ̀ ahadin min ba'di dámilọ́lá tó ní dẹ́lòmí nírú ẹ̀ mọ́ lẹ́yìn mi ìnàkà antal wahhab ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba ti tàyàn lọ́rẹ̀ ọ̀rẹ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run sọ́ọ̀tù sọ́ọ̀dì àyà 35 lọ́lọ́run ti ń sọ fún wa pé anabi suleiman jẹnu ọjẹnu wúyẹwúyẹ rọ́bẹ̀kì fìrìlì wàhábùlì múlìkà bó ṣe sọ́ọ̀kù jù bá náà lọ ẹ̀wò kọ́dà pẹ́ rárá bó ṣe kéré tó ọlọ́run ọba ní gbọ́ sàdúrà náà tán a sì dá lọ́la ọ̀wọ́n àwọn káàkiri àwọn ọláka àwọn arí àdúrà kò ń ṣe ọ̀tọ̀ tó ń ṣe ó dùn lórí ibú dáadáa tó ń wà ní òní rí rò pé ọlọ́run ọba aláàfọ́ ọlọ́run innaka antal wahhab ọ sọ fọlọ́n ó lóun mọ̀ pé ọ̀rẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó sì ta àyàn ọ máa ń ta àyàn lọ́rẹ̀ ẹni mùsùlùmí tó wá sọlá tí kọjá pé àríwọ̀ ẹ̀ wọ́n ní kọ̀mọ̀wẹ̀sẹ̀ ayé ni kọ̀bá wọn gúnṣẹ́ ajé ọ̀sáwọ́rọ̀ àdúrà ló ṣe sì sọ ni pé bùnmi tí wọn náà bá ti sọ fọlọ́n kọ́ lọ́wọ́ bùn ọlọ́wọ́ bùn wọn náà nítorí pé dáadáa pọ̀ lọ́dọọdọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúrà ibi àdúrà pàtàkì dé àdúrà òun ni wẹ́pọ̀n nǹkan jà tó ju gbogbo nǹkan jà táwọn èèyàn máa ń lò láyé lọ nígbà tí ọ̀tá dé tí wọ́n jẹ gàba lérí ànábì Nuhu ọlọ́run bá gbé tàn ànábì Nuhu wá fún wa yí pé ọ̀tá rẹ̀ pọ̀ èèyàn tó jíṣẹ́ fún nine hundred and fifty years gbogbo àwọn tí wọ́n gbà fún wọn ní wọn ju eighty lọ nine hundred and fifty years ló fi jíṣẹ́ gbogbo àwọn yòókù yẹn ọ̀tá rẹ̀ ni wọ́n jẹ́ wọ́n sì ń dún màwòrò màwòrò mà wọ́n halẹ̀ mà wọ́n ń dá láàmú wọ́n ń bá lóko jẹ́ wọ́n fa burú ṣe ọ̀tá wa pọ̀ nílé ọ̀tá pọ̀ lóde ìyàwó ẹ̀ ọ̀tá ẹ̀. ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ náà ọ̀tá ẹ̀ àwọn aráàlú wọ́n dìde ọ̀tá ọta. ọ̀tá ọ̀tá ọ̀tá yìí fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ sí Aburu aburú ni ọ̀tá máa ń gbèrò kó ṣẹlẹ̀ sí inú rẹ̀ ọmọ wa dùn bàbúrò bá ti ṣẹlẹ̀ lẹ́yìn náà ọ̀tá máa fẹ́ pani ni ọ̀tá wọ́n máa ń retí ìjọ tí ó bá ọlọ́wọ́n bá aláwájú yé wáyé pé ọ̀tá ọ̀rọ̀ kiri náà àmọ́ àwọn ọ̀tá títí kò tó ọ̀tá tó rọ nàbì nùhù ẹ wá kàtà nàbì nùhù kẹ ẹ lè gbàgbọ́ yìí pé èmi ọlọ́run pè ọ̀tá ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní òpùrọ́ ni wọ́n máa ń pè wọ́n nírọ́ nípa òpùrọ́ ni òpùrọ́ ni ọlọ́wọ́n bá ní fàkàdàbò abidana ọlọ́wọ́n bá ní ẹrú wa náà wọ́n sì pè lópùrọ́ wọ́n nírọ́ nípa wọ́n láàrin ránṣẹ́ wọ́n lópùrọ́ ni wọ́kọ̀ọ́lù májẹ̀núnù wọ́sdójẹ́rì wọ́n ní wèrè ni ọlọ́wọ́n bá ní wọ́n ní wèrè ni wọ́sdójẹ́rì wọ́sdójẹ́rà wọ́n wà ń dún màhóró màhóró mà wọ́n halẹ̀ mà táwọn lè kó lù àwọn bá tiẹ̀ jẹ́ àwọn pa á ọ̀tá yìí wá pọ̀ débi pé ẹ̀rú wa ń ba nàbì Nuhu alayhi salatu wa salam wá bẹ̀rẹ̀ sí pè ọlọ ọlọ́wọ́n bá ní wa qalu majnunun wazdujir wọ́n ní wéèrè ni wọ́n dún màhóró màhóró mà fada'a rabbahu anni maglubun fantasir ànábì Nuhu wá pè ọlọ da'a rabbahu ọ̀sàdùà anabi nu ọ̀sàdùà ipe ìwọ ọlọ́run fàdàá rọ́báwò wa ní magilùbọ̀ fàǹtẹ̀sẹ̀rẹ̀ ọlọ́run bá ní anabi nu wa sàdùà ó pè ọlọ́run ọba rẹ̀ ìwà ń sọ fọlọ́n pé ìní magilùbọ̀ fàǹtẹ̀sẹ̀rẹ̀ ẹ̀ wọ́n ti jẹ gàba lé mi lérí báyìí ìwọ ọlọ́run mọ́sá ìràn mi ṣe ràn mi lérí wọn gbé mi lékè wọn ọlọ́run bá ní fafatahana àdùwà bá Allahu akbar ọlọ́wọ́n bá ní fafatahna abwaba as-samaa ọlọ́wọ́n bá ní bó ṣe ń sàdúrà tán báyìí àwọn ọlọ́run a sì ṣílẹ̀kùn omi látòkè sámà fafatahna abwaba as-samaa'i bima'in munhamir omi tí ń dà gọ́gọ́ tí ń dà warawara ọlọ́wọ́n bá ní a ṣílẹ̀kùn sámà àwa ni kó omi ọmọ dà ń bẹ̀ omi yìí kìí so omi tí wọ́n mú tí wọ́n fi lálàáfíà omi ìyà ni o ìyà ọlọ́wọ́n bá ní a omi kalẹ̀ ẹ̀ ìgbà tá anábì inú ṣàdúà ọlọ́run wa lo àdúà yẹn sábàbí ọwọ́ fi sí omi kalẹ̀ látòkè sámà fàfà jarina arúgbó yóò náà ọlọ́run bá ní kí wá sóun nìkan atúní kí ilẹ̀ náà kọ́ máa kọ omi jáde fàfà jarina kọ́ máa ní gbúgbú fàfà jarina arúgbó yóò náà ọlọ́run bá ní aníkilẹ̀ kọ́ dájú lu omi wa ń tú látinú lẹ̀ fálítà kọ̀lìmọ̀ wàhálà amúrí kọ́díkọ́dẹ́rẹ́ omi méjì wá pàdé omi méjèèjì yìí ìyá ní méjèèjì ìyá ń bọ́ọ̀lẹ̀ látòkè ìyá ń jáde láti inú lẹ̀ ọlọ́run fi omi méjèèjì omi ilẹ̀ àtòkè ọ̀sọ̀ ó dìyà fáwọn ọjọ́ ànábìnú ọlọ́run bá ní àti kádàrá pé omi náà pa wọ́n rẹ́ omi sì padà pa wọ́n rẹ́ náà sọ́tò kọ́mọ̀rù àyà nine to twelve ẹ̀rọ màyà mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní bá ní ṣẹ́gun ọ̀tá o bọ́ọ̀ bá ti ń ṣàdúà wọ́n sábà sẹ́ asibunallahu wa ni maliwakil asibunallahu wa ni maliwakil ọlọ́run ọba ti tó ọ ó tó lẹ́ni tó fi ara tì ọlọ́run ni wọ́n máa wá ṣẹ́gun ọ̀tá rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anábì inú wo lo àgbélépọ̀tà o mùsùlùmí ilẹ̀ yorùbá ẹ̀yin àfa ẹ̀yin àfa ẹlẹ́bọ̀ ẹ̀yin àfa òǹjálàbí ẹ̀yin lè máa mú tẹ́ tún ṣe ìbọ̀rìṣà fáwọn èèyàn yìí pé ẹ̀yìn lẹ́yìn àdúrà agbára kan tó wà tẹ́ tún ṣe kò ságbára mi mọ́ lẹ́yìn àdúrà kò sí ìṣòro táwọn èèyàn ń bá wá sọ́dọ̀ yín tí hmm? àdúrà ò lè yanjú ọlọ́run bá la ọ̀fẹ́ tún wá sí ló fi ń pàtà àwọn ànábì ọlọ́run ipe àyímọ̀ ọ̀tá lè pọ̀ fẹ́yìn náà ẹ̀sìn àdúrà lé wọn lérí bẹ́ẹ̀ bá ti sàdúrà èmi ọlọ́run bọ́ ṣẹ́gun anábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn wà lógun badr ìdààmú yìí pọ̀ àwọn ọ̀tá pọ̀ rẹpẹtẹ àwọn ìjọ ànábì ọ̀pọ̀ ló ń kà ah, ànábì kọjú sókè àwọn sàhábà wọn bẹ̀rẹ̀ sí sàdúrà nígbà wọn wá ṣẹ́gun tán ọlọ́run wọn rán wọn létí ipe èdè tẹ́sítẹ́kì tí ó nàró bọ́kàn àṣẹ ẹ̀yànà tí gbà tí ẹ̀ ń wá ìgbàlà wá sọ́dọ̀ èmi ọlọ́run ní tẹ́ ń pè mí tẹ́ ń ṣe ìṣègáàtà fastajaba lakum ìṣègáàtà àdúrà ni ọlọ́run ọba ni mo sì dá yín lóhùn ìṣègáàtà rabbakum ìgbà tẹ́ ń wá ìgbà mí ìgbà mí ìgbà mí ìgbà mí àdúrà tẹ́yẹn máa ń ṣe nígbà ìṣòro tó lágbára òun ni wọ́n pè ní ìṣègáàtà àdúrà náà ló jẹ́ pé àìsàn ìṣègùn àti pẹ̀lú àwọn àwòlíyà ọlọ́run bá ní ìdìsẹ̀gì ìṣúná rẹ̀ bọ́kún ìgbà tẹ́ ń tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ọba yín tẹ́ ń wá ìgbàlà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín kọ́gbà yín lẹ̀ pẹ̀lú àdúrà fásitàjà àbàlàkùn ọlọ́run sì gbàdúrà yín jọ́nà fa á ní mú mi dúkùn bí alẹ́ fèmí nàlùmọ́lá ìkàtí mọ̀rìdìfín ọlọ́run bá ní táwọn náà ń bá yín jà tí wọ́n bá yín kọlu àwọn ọ̀tá ẹ̀rọ màyá nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀ni bá ní ṣẹ́gun ọ̀tá àdúrà náà sì lágbára tá a máa ń ṣe ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa ìlú yìí máa ń dàrú wàhálà máa ń ṣẹlẹ̀ nínú ìlú nígbà míì òkú ọmọ òkú rẹpẹtẹ nínú ìlú kan nígbà míì ọjà ó tù ú nígbà míì gan-an àwọn èèyàn máa tòṣì àwọn èèyàn rọ́wọ́ yọ nígbà míì àrùn yóò kárí ìlú kẹrù ọmọ bàkàlùkù táyà ọmọ já nígbà míì ẹyẹ àwọn àwọn kan máa dún mọ̀wóró mọ̀wóró mọ́ ìlú kan nípa àwọn pààyàn rẹ gbogbo àti ìlú ọba tó kìí ṣe pé àmọ́ wa máa wá máa wá ètùtù ètùtù ní èṣù lónìí ìbílí èṣù ló lè tutù ìrúbọ wọn ni ẹja ṣe bí wọn ṣe máa ń ṣe kó bá rí bí ń rí nínú ọ̀rọ̀ wọn lọ́wọ́ nítọ́kàn kan ọba tó dá ìlú ọba tó mọ gbogbo tí ń ṣẹlẹ̀ sílùú ọba tó mọ ibi solúsàn wà fún lò òun lọ́ba tá a máa ń pè é torí ọba àlá òun ló dá gbogbo nǹkan òun ló sì nímọ̀ nípa gbogbo nǹkan àbáyọ ọwọ́ ẹ̀ lọ́wọ́ gbogbo àwa tí wọ́n máa pé ìlú wa bí sí ń lọ yìí kò tẹ́ lọ́rùn o ètùtù kan bẹ́ẹ̀ tá a ṣe ìrúbọ kan bẹ́ẹ̀ tá a gbé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn dá sí o ìlú tẹ́ bá wà tẹ́ ẹ̀ bá rí ìbànújẹ́ ń bẹ̀ àbọ̀kànyàn balẹ̀ àdúrà ní kẹsì ọlọ́run gbé tàn nẹ́bí Ibrahim wá nípa àdúrà tó ṣe fún lùmọ́kà wá dìlú fọkànbalẹ̀ tí gbogbo wa tá a máa fẹ́ bàbá sì débẹ̀ àyè fẹ́ wálé mọ́ ìlú náà kọ́ lọ́mọdé gbogbo àwọn dáńbàlú náà sọ̀tá ọlọ́run bá kọ́mọ́sà bá wa wọn ọlọ́run bá ní wa Ibrahim rabbi ij'al hadha al amina ọlọ́run bá ní sẹ́yìn ọ̀gbọ́n nígbà tí ń pè ọlọ́run wípé wọ ọlọ́run ìlú yìí ij'al hadha al-balada amina mọ́sá ìfìlú yìí lọ́kànbalẹ̀ mọ́sá ìsọ ìfọkànbalẹ̀ sínú ìlú yìí ọlọ́run ọba àlá oníṣe ẹ̀yìn ọ̀gbọ́ngbà tánà Ibrahim ń tọrọ ìfọkànbalẹ̀ fún Maka àdúrà náà gbà àbí ọgbà jama àwa tá a bá lọ Maka àmọ́ pàdó àná gbà ìlú náà kọ́lọ́ mọ́ mọ́ payà síbẹ̀ ètò wọn ṣe tọ́lọ́wọ́n fi mú fọkànbalẹ̀ kó ń bẹ kọ́lọ́ mọ́ jẹ́ wọn dá wọlé anabi Ibrahim ó ní ìwọ ọlọ́run ọba bá wa fi fọkànbalẹ̀ síbẹ̀ àdúrà ló ṣe àdúà òun náà ni maka ṣe rí bó ṣe o àdúà ọlọ́run ọba ní ibrahim wà ń fi lé nígbà tó ṣàdúà yẹn tán ipe wá jẹ́ ìnúbo ní wà ní ibrahim wà ń sọ fọlọ́n pé ọlọ́run gbé mi jìnnà sí kínni wọ́n bà níyà kọ́dà àwọn ọmọ mi gbá wọn náà jìnnà àná ibrahim wà ń sọ pé wá jẹ́ ìnúbo ní wà bà níyà anna abudul asnam ìwọ ọlọ́run ọba mọ́sálẹ́mí jìnnà àtàwọn ọmọ mi lémi jìnnà léwa jìnnà kó n bí ká máa bọ́ ntọ́lọ́wọ́n bá aláàdá nínú àwọn èrè mọ̀jẹ̀ á máa wá ìfọ̀kànbalẹ̀ ìlú lọ́sọ́dọ̀ àwọn èrè tí wọ́n lójú tí wọ́n fi rí náà tí wọ́n ò létí tí wọ́n fi gbọ́rọ̀ tí wọ́n lè kúrò lójú kan mọ̀jẹ̀ á máa wá àbáyọ lọ́dọ̀ wọn àwọn kèfèrí Mákà ibi àwọn máa ń lọ nìyẹn Ànábì Ibrahim ní àdúà ìlà ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà kọlọ́mọ́sá bá fi fọkàn balẹ̀ sí ọ̀nà agbára ọlọ́wọ́n bá wa tẹ́ máa ń bẹ nínú ìbànújẹ́ ńkọ́ tẹ́ ń bẹ nínú wàhálà tẹ́ ń bẹ nínú àhámọ́ tẹ́ ń bẹ nínú ẹ̀wọ̀n ọmọ ya ọ̀wà nú ẹ̀wọ̀n ọ̀wà ń sọ fáwọn tó wà lé pé ká má bọ́ ṣe bọ́ ọ̀pẹ́ <laughs> bẹ́ẹ̀ bọ́ jáde nínú ẹ̀wọ̀n ó ọlọ́run wá gbé ìtàn ànábì wa Yunus ọlọ́run gbé kalẹ̀ ànábì wa Yunus ọlọ́run dáwò ó bọ́ sínú omi ẹja gbé mi ẹja àkàtúngbẹ́jà yẹn mi ẹja kejì yẹn ó wá gbé lọ sísàlẹ̀sàlẹ̀ omi òkùnkùn wá di mẹ́ta òkùnkùn omi òkùnkùn nú ẹja ilẹ̀ tó wá sùn ọlọ́run ọba alá ó ní fanada fi doluma ọlọ́run ọba ní fanada fi doluma sí ẹ̀yin ò sí bẹ́ẹ̀ nígbà tí anábìwá Yunus ti ń pè ọlọ́run nínú òkùnkùn ni. fanada fi zulumati alla ilaha illa ant ti ń sọ pé ìwọ ọlọ́run ọba òkò sẹ́ni tá a sẹ́ tá a wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àfiwọ́ ọlọ́run subhanak mímọ́ fún wọn ọlọ́run títóbi fún wọn ọlọ́run ìǹkì ọlọ́run ìǹkì ọlọ́run inni kuntu minaz zalimin ní alábòsí mi tẹ́lẹ̀ o wọ́n ṣàfẹ́rí jẹ mi fastajabna lah ọlọ́run ọba ni wọ́n fẹ́ kú nínú àhámọ́ nífa ó sì wá pè wá pẹ̀lú orúkọ wa oníkọ̀sẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ àfàwọ́ ọlọ́run allah ilaha illa anta ó sì wá ràn lọ́wọ́ pẹ̀lú wa fastajabna lah ọlọ́run la sì dá lóhùn torí dín sí sàdúrà ni wa najjaynahu minal gham àlá kú nínú ìbànújẹ́ wa kadhalika nunjil mu'minin ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà ń bọ̀ táyọ̀ fi parí táwọn náà bá ti nígbàgbọ́ tá nígbà tí wọ́n wà nínú ọlọ́run bá sì máa náà ní a máa yọ ẹ̀wọ̀n <laughs> wọn mọ̀ pé èṣù gan ló tiọ̀ sínú ẹ̀wọ̀n o tún wá ní kánbọ̀ bẹ́sù sọ̀rọ̀ kó lè mú ọ jáde nú ẹ̀wọ̀n wà nù bànújẹ́ wà nù wàhálà mọ̀ pé èṣù gan ló tiọ̀ sínú wàhálà iṣẹ́ ibú tó ṣe ló fi kó sínú bànújẹ́ yẹn wàhálà tó fọwọ́ ara ẹ̀ fà èṣù náà ló sì lọ́wọ́ ọlọ́run ọba ní ẹni bá ti pè wá àwọn ọlọ́run ọba yọ̀ kù nínú ìbànújẹ́ àjẹ́ pé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mọ̀jẹ̀mú kọ jẹ́ olùgbàgbọ́ òdodo ni o ló ń jìnlẹ̀ mú mi ní tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ọmọ bá yé ni ọlọ́mọṣọ ayọ́ ẹnìkan kan wá náà kù nínú wàhálà ọ̀làgbàrọ̀ ọlọ́run ọba wa a máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ǹda tó ọlọ́run ọba wa àwọn àdúrà wo gan àwọn nǹkan wo làwọn máa ń ṣe tádùn ìfi gbà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó ṣe ní rọrùn fún àǹfààní láti ṣe kíkọ́ ọmọkùnrin ní yunus akurudíà láti fún wa ní oúnjẹ mi tì ní jẹ abilọ́nba allah subhanahu wa ta'ala kó má ṣàìbá àfẹ̀mí wọlé lórí dáadáa bákan náà abilọ́nba allah fún àwọn tó ṣòro pẹ̀lú ètò yìí قلم بعلاء كما شعب عصم الله في الدنيا والآخرة فجزاكم الله خيرا